appreciated for what I... Kí ló ṣe? Kí ló ṣe tí ojú ẹ farọ? Àwọn bí ó ti di aya mi, èmi lọkọ ẹ. Hmm? Now we are one. Gbogbo nǹkan tó bá ń ṣe ẹnìkan sọ fún mi. Àbí inú ẹ̀ ọ̀dùn sí pé mo di ọkọ ẹ. Hmm? <laughs> Dọ̀tun. Hmm? Fẹ́mi. Lóde tí mo gbìyànjú àti bá ẹ sọ̀rọ̀ ká tó ṣègbéyàwó tó ní kí n má sọ nǹkan kan ó ṣàmù ẹ́ láti jẹ́ ọkọ mi. Hmm. Ìfẹ́. Hmm. Torí pé mo nífẹ̀ẹ́ bí ẹyin ojú mi. Torí pé mi ò fẹ́ kó bí mi lérè pé kí gan-an nìdí tí mo ṣe nífẹ̀ẹ́. Torí pé tó máa bí mi, mi ò lè rí nǹkan kan sọ. So torí mi gan mọ̀ títí mo ṣe nífẹ̀ẹ́ mo ṣáà mọ̀ pé ìfẹ́ gbòòrò lọ́kàn mi ó dẹ̀ gba ọkàn mi now talk to me kìlọ̀ ṣáà. mo pàṣà mọ ìyá adépèlé fún mi kò nítumọ̀ kankan lójú ẹ̀. ìyá adépèlé kí ni ẹ ṣe pẹ̀lú ọ̀fẹ́ mi àti ẹ̀ lẹ́sẹ̀ ṣé gbogbo àṣà mọ ìyá adépèlé kankan yẹn kò kàn mí mi ò wá interested as a matter of fact mi ò fẹ́ mọ̀ àwọn àgbàbọ̀ wọn á ní tinú tó dé ọjọ́ kinní kan ló forí mulẹ̀ sí gbogbo èèyàn ti wá kàn mí. tí mo wà áfítà ni ìgbé ayé ìrọ̀rùn àlàáfíà àti ìfẹ́ tèmi àti màá gbé láti ìní lọ gẹ́gẹ́ bí tọkọtaya èmi Dọ̀tun Fágbélé ọkọ Dùmọ́lá Fágbélé. <laughs> no, talk to me, Glacier. Do you understand? Come on, baby. Let's make a toast. Glacier. Talk to me, I'm Glacier. <sighs> Bambi solo. Dotson. Hmm. àṣírí kan wà tí mo fẹ́ sọ fún ẹ tí kò hàn sí ẹ. àṣírí omi jẹ́ kí n sọ fún ẹ kò sí àṣírí kankan tó ní tèmi o mọ̀ ọ̀rẹ́ lèmi àti ẹ̀ fò lóhùn kó tó di pa ní ká káfíńra wa kí ló ṣẹlẹ̀. ṣe fẹ́ jẹ́. gbẹ̀ngbọ́n kí ló dé. o kì í ṣe virgin. no no Demola stop right now. fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa ń tẹnu mọ́ pé virgin ni ẹ́ even ìgbà tí gbìyànjú àti fọwọ́ kàn ẹ́ o máa sọ pé àfìgbà tí o bá tó mari ẹ tó bá fòrùkàṣẹ lọ́wọ́ ló máa lè kórí àyà ẹ. mo dẹ̀ mọ iye boyfriends àbáwọn èèyàn tí wọ́n ti ask her out tí wọn ò lè dúró tó pé òun gbà kan báyìí ní kankan papọ̀ now tell me báwo báwo ló ṣe ṣẹlẹ̀ kí kí kí. for years òun parọ́ fún mi pé. rárá ọgbà mo sọ fún yẹn méjì ṣì ni mi gbà yẹn. àwọn àgbà ni wọ́n ní ọkùnrin tí ọ̀rọ̀ bá ń dùn tó ń làágùn ẹkún ló ń sùn tí ò bá dẹ̀ nídìí ẹṣẹ́ kan kì í dédé ṣe ọ̀rẹ́ mi sọ fún mi kájọ fi làákàyè mi yẹ̀wò. Tùmọ̀lá Tùmọ̀lá jọ ṣé ó burú jù àbí ṣé kò tún pọ́síbù fún mi kí n wà nínú mi kí n ronú pẹ̀lú fọkànbalẹ̀ ni mi ò sọ fún ẹ para rọ mi mi ò sọ para dùn mi ìbọn dẹ̀bẹ̀ ẹ ẹ òkú àìdùsùn òkú àìdùsùn ṣé mo complain fún ẹ. lórí gbogbo yẹn sìn. ẹ̀wọ̀n mi ò fẹ́. èmi ṣèbí àwọn àgbà tán ní ìmùlẹ̀ lọ́rẹ́ kì í ṣe bíi ti kárí ni ká fẹ̀yìn ọ̀rẹ́ tọ́rọ̀ bá ń dùn mí sọ fún mi kájọ gbé yẹ̀wò. èmi mọ̀ pé o ti kàwé bàbá mi lé ni ṣòro tó ń ṣe mí ẹ bá mi sọ ni kò tí di level kí n bá èèyàn sọ tó bá débi tí màá bá ọ̀rẹ́ sọ má jẹ́ kó gbọ́. fagele fagele fagele fagele. ìfẹ́ tí kò lábùkù ìfẹ́ tó múnú mi dùn. Ah. báwo ni Dọ̀tun Fábílé ayọ̀ ayọ̀ ah, hello ah, hello bọ̀ ó sọ fún mi pé ó ń bọ̀ náà. ẹ̀yin náà lè fún mi lápẹ̀mẹ́ lé ni pé kí n pàdé ẹ lọ́fíìsì. oh really. in fact mo ti dé gánsan yóò ti lé lánàá. oh good good good all right uh, báwo ni. i'm fine sir. jẹ́ kí n sáré attend hold on. Oh, okay no problem sir. má bọ̀. Yeah, sit down. Make yourself very, very comfortable. Thank you, sir. Mo ti sọ fún ẹ pé kó má máa wá surface. Oh, really? Hmm, tí n bá sọ pé sí mi, I expect normal joint láti máa ń parí dán yìí. Uncle, bísí tó yẹn ni. ṣé bẹ́ẹ̀ ni wọ́n gbà tó wọlé sà. mo ti jókòó sí it over forty minutes tó ti wọlé. mo ń ṣe nǹkan sà ẹ má bọ̀ Eh, mi mo ti pẹ́ mi gan mo ti lọ almost tọ́ as mi kọ́ tó dé mo ti lọ náà ah, wọ́n náà mo ti wọlé sí over and I again help me talk please Let me call him please I wan talk to him. wọ́n ṣe ìbọn lórí ìtàgé ìgbà wọn sí. wọ́n ayọ̀ ayọ̀ so wà á kẹ́. you can't go inside sir. ṣẹlẹ̀ ìgbà máa ṣe. irú iṣẹ́ tó já wọlé bẹ́ẹ̀. so torí nǹkan tí ẹ ṣe ní kémi jókòó sí reception torí kínní so kò tẹ́ fẹ́ ṣe onílé dáwẹ́ kí n jókòó kí n fún time kẹ́ sọ̀rọ̀ for over now. Hey, boy, you don't have to shout. Are ah, you, you talking to me? You don't have to shout. Ọkùnrin mo bẹ̀ yín torí Ọlọ́run ni mo bẹ̀ yín torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín ni mi fẹ́ rùn sí yín mo lè bẹ̀ yín please torí ẹni sún mi kan ògiri I'm turning back to you. ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ èmi ọ̀nkù ẹni pàdé fagbélé ọ̀nkù pàdé. ẹ jọjọ jọjọ jọjọ. so then why you talking to me. pàdé kìíní ọ̀nkù pàdé kìíní for where níbo. hello sir ẹ̀tọ́ mi tó wà lọ́wọ́ yín mo fi ọlọ́run bẹ̀ yín ẹ release fún mi ó simple gan ẹ̀tọ́ mi tó wà lọ́wọ́ yín ni mo á béèrè fún ẹ release fún mi lọ́ba tán mi fẹ́ rù sí o. ok tó bá jẹ́ pé èèyàn ló fẹ́ ṣé èèyàn ló fi wá ń pariwo ẹ lẹ́sẹ̀ dọ̀tún okun ò ní hóoru ká wà rúurú mi mọ̀ pé yẹn ni wàá gbà á wà nílé mo ti gbé gbẹ lọ lé everything fine. mi gbọ́ yín. wàá gbà á wà nílé. tó hmm? ti wá lè yín láìmọye ìgbà mo ti dọ́fíìsì yín láìmọye ìgbà àìmọye ìgbà tó máa dé lẹ́yìn ìgbà tí máa rí mọ́tò yín tó máa ní pé ẹ̀ sí around ọkùnrin eh. lẹ́sẹ̀ ẹ wò bí mi ò fẹ́ ṣẹ̀yìn mi lè fẹ́ ṣe àwọn òkú ọ̀run mo bẹ̀ yín torí ọlọ́run ẹ̀jọ̀ nǹkan tó tọ́ sí mi right mi ẹ jòjò ọlọ́run ẹ release ẹ mi fún mi ó simple. all right um, tí n bá sí ń lé gan-an dúró dè tí n bá dẹ̀ wà á lé tán ni mi ò sí ń tó suspect wọlé wà máa ti fún security ilé nílé ẹ̀. kó ẹ take care easy now. kí ló ṣe é ṣe ọ̀nà ṣé ọ̀rẹ́ yóò tiẹ̀ tiẹ̀ òtún sọ̀rọ̀ àti ìdá yìí wọ́n pèsè ọ̀rọ̀ mi nù àwọn ẹgbẹ́ wà ní bọ́ ọ wà ọ wà ọ wà second one class òjòkó tẹ gbẹ grandpa ẹ. ó dà kó ìyá rẹ bá a kò gbàdú fún ẹ. it's okay it's okay it's okay má wọrí ọmọdé ló ń ṣe it's okay. ẹjọ́ ìdẹ́kọ̀ àwọn tó ń gbé China bíi seventeen years ni kaná mọ̀ ni wọn ló máa ṣe dán dánwò yẹn. it's okay it's alright. it's alright. property yẹn ló ṣe tó ti ṣe tí máa gbélé lọ́wọ́ bó ṣe máa ṣe rèé. ìwọ gan ò bẹ̀rù ṣé o bó ṣe rí ni you should care. now sọ fún mi kí lo gbójúlé kí ni nǹkan yẹn tó gbójúlé tó ń gùn ẹ gàràgàrà sọ mo fẹ́ gbọ́ tí bá wàá sọ fún ẹ pé nínú ogún bàbá ẹ àwọn properties tó fẹ́ kulé lórí àwọn investment tí bá ní mo fún ẹ ní nǹkan kan bẹ́ẹ̀ kí ló fẹ́ fi mi ṣe. nígbà kò possible na ọgbọ́n pọ́pọ́sí mi ti sọ bọ́n ìfẹ́ pín nǹkan wọn wọ́n lẹ̀ ti ṣẹ̀dẹ̀ náà gòkè eléèfẹ́lẹ̀ eléèfẹ́lẹ̀ eléèfẹ́lẹ̀ ètò kan wọn ti fún yín. ẹ for information ṣó o gbàgbé pé bàbá ẹ ní tó o bá ti pé thirty five years ló máa gbà. i'm thirty five minutes to twenty five lọ. náyà thirty five. no no no no mo ti pé thirty five minutes jù bẹ́ẹ̀ lọ kó kàn mí á pé fún mi. oh good you are thirty five behaving like twenty. kí ni ìwà ìfi yàtọ̀ sọ́mọ ogún ọdún. no tell me i wanna know. the last time you came to my office you were busy ranting on that girl. ọmọ kékeré yẹn ò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. tí ìbá ṣe pé mo fi eégún òtòlò tó ni ò bá ba nǹkan jẹ́ èyí tí mo fi ní kó o máa bọ̀ ń bí yẹn tágbàlagbà fi ń jẹ̀kọ́ tó fi sábẹ́ ìwé ni mo fi hàn yẹn o yes ṣé ìwà sọ pé wọ́n mọ thirty five wàá máa bọ́ ọmọ ọ̀hún lọ́rùn lóyún exchange words. ọkọ tó kàn mí ẹ̀tọ́ mi tí mo lẹ́tọ̀ọ́ sí ni mo béèrè lọ́wọ́ yìí ẹ jọ tó lọ́wọ́ ẹ fún mi. tó bá bẹ̀rẹ̀ sí ní hùwà bí àgbàlagbà máa fún ẹ. hey listen má pè mí lẹ́gbọ̀n mọ́ ṣé o mọ bí mo ṣe jẹ́ èmi náà bí lé bàbá ẹ̀ indirectly bàbá ẹ̀ ni mo jẹ́ yes bàbá ẹ̀ ni mo jẹ́ and sórí kí ní tà ń fa ikú pariwo I want to ask you two questions màá béèrè béèrè méjì lọ́wọ́ ẹ tó bá ti lè rí down ó tún lè ju méjì lọ tó bá dáhùn méjì mbẹ o ti free let me ask you ǹjẹ́ o mọ ọmọ ọdún tí bàbá ẹ jẹ́ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo bísínẹ́sì tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kí gbogbo ẹ̀jọ́ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dowó àtẹ̀mí náà mo mọ̀ pé ó gbọ́ nínú tán how old was he then? Oh, wọ́n ti thirty five kan tó ṣe i'm sure you know better. number two ọmọ ọkùnrin tó dáa bí ìwọ ètò rẹwà tó lákìkanjú ǹjọ́ lè fi nǹkan kan tó o ti gbé ṣe at this thirty five tó ti pé thirty five pé o ti ṣe o o tọ́ka sí pé ọmọ tó kógún ọdún báyìí tó kàwé tó ti gbé ṣe rèé tó lè fi hàn mí tàbá wa gbé gbogbo properties yìí àti gbogbo business tàbá gbé ilé ẹ lọ́wọ́ á fi dá wa lójú pé o lè ṣe é káwọra fìyẹn lẹ́ni fẹ́rẹ́fẹ́ jẹ́ ká wọnú fámílì wa yìí o káwa máwọn ọmọ méjì tí wọ́n ti ṣe oríire tí wọ́n ti wọ thirty mo fẹ́ bi ẹ́ ń béèrè kan o èèyàn kan ṣe birthday twenty seven níbo ló ti ṣe mo ṣe ọ̀pọ̀ mọ̀ pé mọ̀lẹ́bí wa yìí náà ni o ẹ̀yìn ẹ̀ náà bi inú ilé ẹ̀ ni that day was ó fọ́nì sí mi gan o tún wá ń ṣe mc ojú ò tiẹ̀ gan-an ojú òun bá ṣe mc tó bá ti lè dáhùn gbogbo ìbéèrè mo mọ̀ pé ó máa pe mọ̀lẹ́bí pé wọ́n wá kó dẹ̀ fún aláǹsà ká dẹ̀ gbé gbogbo ẹ̀ lé ẹ lọ́wọ́ but for now i know you're a very loyal and obedient boy bá mi tilẹ̀kùn yẹn mọ́ra látọwọ́ ọ̀tá kò kàn fà mọ́ra báyìí for now tó bá ti lè sìn yẹn kò ṣe kó wọlé padà. bá mi ti láti tà. <sighs> the price that we pay for the things we want. For the things we want. Price that you pay for the ones you love. For the ones you love. DLA. lóye tó máa san fẹ́ni tó fẹ́ràn. Never gonna leave to regret every step in the right direction. Kí ló sọ? Àbí ó máa wá sú mi báyìí o, irú orin wo là á kọ sígbẹ̀ tó báyìí? Sórí gbogbo tèmi ń ṣe yìí, ìtùnú bọ̀dá mi máa fi dùn níbi tó wà lọ́hùn ni mo ń ṣe. kò rí bẹ́ẹ̀ ṣe rò sá ilé òkè ṣaláìní kan ṣe ó kàn jẹ́ pé torí bá ń dààmú ọdẹ nígbó níṣẹ́ ló máa dàbí ẹni pé kò lè dẹran kankan pa ẹ jẹ́ ká gbà pé láìpẹ́ láì jìnnà agbe tó ń gbére pàdé olókun ó máa gbére pàdé gbélé náà. ẹ tí mò ń sọ òye ẹ ni kò yí ẹ bó ṣe máa dáa tínú bọ̀dá mi á níbi tán wà ní mò ń lè if I may ask you how old is Billy. 35 years ni sir. 35 years. Bẹ́ẹ̀ni sir. Is he behaving like one? Ó ń ṣe bí ọmọ twenty years. Ṣé o lè bá mi tọ́ka sí nǹkan ẹyọ kan tó ti gbé ṣe pẹ̀lú AJ. yìí? Ṣùgbọ́n. Kò sí ṣùgbọ́n kankan ń bẹ́ẹ̀ tí a fi sùúrù tó tó bá tó àsìkò àti ṣu ẹ̀ fúnra ẹ̀ alá. Ifá àwọn ò fọre rárá ibi pẹlẹbẹ báyìí ládàá wọn fi lélẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé tó o bá ti ní nǹkan tágbà ní àwọn ò ní fi ogun dá. ó mọ bọ́n ṣe ń bọ́mọdé ṣeré wọ́n ṣe máa ń wọnú ara wọn mọ̀ ọ́n ṣe. ẹ ṣe bọ̀sà. Hmm. n tí mò ń sọ ni wípé mo fẹ́ kí èmi àti ẹ kájọ máa lórí ń wọ́tàn oore lórí ń wọ́tàn ló jẹ́ kí wọ́n wí pé oore kì í gbé àsìkò àti san oore fún ọ̀rẹ́ adúrótini lọ́jọ́ ìṣòro ló dé báyìí irú oore òṣì nìyẹn nǹkan tí wọ́n ti ń nǹkan mi wà tí mo fẹ́ gbà nǹkan mi wà lórí nǹkan tó kàn ẹ́ tí ó kàn ẹ́ tó ń dá sí ṣó yẹn sìn wọn náà wọ ọlọ́run òun náà máa ń pè ní atorí nǹkan ṣe nǹkan ó tún wá dá nǹkan ní pínísì which is me mo máa ń torí nǹkan ṣe nǹkan ni tó bá rí i pé mo ṣe oore fún yàn kò ní result oore tó fẹ́ kí n ṣe fún bọ̀bọ̀ yìí ọwọ́ ẹ̀ ní result yẹn wà ò tí ì ṣe fún mi so how do you do it kémi àti ẹ̀kàn ra wọlé láàrin just five minutes àti ṣe tá à ń ṣetán wá wo oore tí wọ́n fẹ́ fi kó bá oore five billion think about it my girl. Mm. Uncle báwo lè máa release property Dọ̀tun gẹ́gẹ́ bí àdéhùn wa. kò sí nǹkan tí n fẹ́ fi property ẹ̀ ṣe tẹ́lẹ̀ màá fún ní property ẹ̀ torí kókó àbàtà àtàwà ó ti lómi ńlẹ̀ kójó tó dé ṣe ń sin kó máa kó fún now to you jọ̀pọ̀ obìnrin questions mo dá ẹ lọ. ṣorígbà tó o tí ì jẹ́rí ló ń sọ pé ó dàbí iyọ̀ bó ṣe bá kan o tẹ̀ tún dàbí ṣúgà èsì tó wò ṣorí pé oyin ni when next are we going to have this kind of fun àmì tá a máa jayé orí wa báyìí. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rírú ẹ̀ kó ń ṣe irú ìgbé ayé báyìí ló ń wù mí gbé mo kàn ṣe nítorí ọ̀rẹ́ mi. àtòrí nǹkan ṣe kan. ẹ má gbàgbé àdéhùn wa o. jọ when next. there will never be a next. àwọn kan sọ bẹ́ẹ̀ rí tí wọ́n ní fọ́nlẹ́ẹ̀gùn wọn láwọn ò ní jíjó wa kò má sẹ́ni tó bẹ́ wọn ò ní gbàtà ò bá wọn jà wọ́n tún padà jíjó wa ọjà òyìnbó lérè mi kò mọ́pẹ́ nìkan wá. wọ́n kàn tiẹ̀ sí advert vacancy kankan nínú pépà àzùmọ́sọ. Fadle Adédọ̀tun. Dọ̀tun. Ṣé àwọn ń wẹ̀ rárá? Gbà kíni. gbà mo fún ẹ ni. kí ló fẹ́ rà kí ló fẹ́ ràn ọ́. mi ò rán ẹ ní nǹkan kan mo fún ẹ ni. fún kíni. mo mọ̀ kówó pọ̀ lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ mọ̀ tó ṣe máa ṣe tó bá ti pọ̀ lọ́wọ́ ẹ̀ ọkàn fún hmm? mi ò fẹ́ mo wà ọkẹ́. Okay ó tọ́nu púpọ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n eh, má ṣèyọnu ọkùnrin ni mí mo mọ bí màá ṣe jámájámá tí ó wà fún wa ok má wà rẹ hmm? ó ṣe. dọ̀tun adédọ̀tun fagbélé ṣòtúrì nǹkan tó máa ń ṣe tó máa ń dùn mí nìyí kò sí nǹkan tó lè ṣe láti fi ran ọmọlàkejì ẹ lọ́wọ́ àmọ́ tó bá ti di pé kéèyàn ràn ẹ́ lọ́wọ́ wàá kọ̀ jálẹ̀ irú nǹkan báyìí ò dáa. Oh kò ṣe pé bóyá mò ń kọjá lẹ̀ èmi ò kàn kí n fẹ́ kí n tún di ẹrù tèmi lẹ́lòmíì lórí ni oníkálukú ló mọ nǹkan tó rán lábẹ́ aṣọ ẹ̀ wọ́ mi ò fi ṣèbínú mo dẹ̀ appreciate pé o tiẹ̀ ní o fẹ́ fún mi ṣùgbọ́n mi ò fẹ́ má jẹ́ kí n tún kó wàhálà tèmi lé lórí. mi o mi ì lè sọ pé wàhálà ẹ̀sùn. ó wù mí látọkàn mi láti ṣe fún ẹ ni. Ah, ṣùgbọ́n oh, sorry ta ló ń pè ẹ́. ọ̀nkù mi ò lè alátẹnujẹ oníjẹkújẹ yẹn nìjà. ṣé ọ̀nkù pàdé. pàdé òṣèlú pàdé lórúkọ wọn <laughs> ẹ pàdé fàgbélé lórúkọ wọn olè ni wọn náà sọ àwọn ọdún pàdé pàdé pàdé pàdé òṣèlú dáadáa. tó o bá tiẹ̀ sì gbé gbogbo nǹkan tó fẹ́ sọ náà. fẹ́ sọ ọ̀rọ̀ rẹ wúlò àdé fún àdéhùn Hello.

in the right direction. I do not even care if I'm appreciated for what I do. For what I do. All I want to know is that. Um, Ọlọ́run á fún ẹ ṣe. Ṣòye ẹ̀ ah, dáàdi ẹ̀ tẹ̀pá mọ́ṣẹ́ wọ́n fi jogún eléyìí lẹ̀ fún ọmọ kíkọ́ ọmọ jogún ẹ̀ ó dẹ̀ ṣúọ̀ pé wọn náà ó máa ṣe irú eléyìí náà fọmọ tí wọn náà bá fi lágbára ọlọ́run àmín and the most important thing tí yàn bá ń ṣe láyè kó báyàn gidi tó kó báyàn gidi rìn kó má gbàgbé ibi tó ti ń bọ̀ kó dẹ̀ má gbàgbé àwọn tó bá ṣọ̀rẹ́ fún. kò sí wàhálà pípàtì òdìdí ẹni ṣé kò ní kí n tún sáà nílẹ̀ àfẹ́ mọ́ no no no a máa kàn jọ dé ọ̀dọ̀ lọ́ọ̀yà ni wàá dẹ̀ tó ń sign àwọn document kankan ti tán it's all yours. alright ẹ ṣe lọ sá. then in one more thing lest I forget gẹ́ yìí dòmọ́. oh uh, dòmọ́lá. dòmọ́lá. oh yes. Ah, ah, màá fẹ́ kó má fojú olóore ẹ̀gúngi in the sense pé ọmọ yẹn ó try lórí bí òṣèré kìíní ìgbà ah, mo mọ pàtó kó ló fi di pò di tiẹ̀. Eh, she to uh, a Remini, and um, she's a very good friend of mine. Yes. Anyhow, uh, all I know is take very good care of her. Oh, she's in there for you. I mean, I mean, you gotta work. All right. All right. Eh, uh, I'm More appreciate. I just appreciate her. That's all I am saying. Oh yeah, Gallo, Gallo. All right. We have to go and meet the lawyer. Oh, okay, sir. Let me keep this. When we get to the lawyer, I'll get it back to you. Oh, all right. àṣírí lọ́jọ́ ìṣòro agbárí lóṣù agbárí lọ́dún. ìfẹ́ tó yẹ ká kan sára fún ìfẹ́ tí kò láà. inú mi ló fẹ́ dùn àdójú. ok mẹ́nu kúrò lórí yẹn báwo níbi tó lọ. ìgbà tí wọ́n pè mí lẹ́ẹ̀kan pé kí n bá wọn lọ fèsì mo rò kó bóyá pé wọ́n fẹ́ tàn mí ni ìgbà tí mo lọ fèsì wọn tó mm-hmm. kó àwọn dọ́kúmẹ́ǹtì jáde tí wọ́n sign ó ṣe mí bí àlá now a tún wá kó lọ́fíìsì wọn wọ́n gbé mi sí mọ́tò a lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà dáadé I sign every necessary document mo rò pé wow just like that ah, ah. you know nǹkan tí àwọn family eh. members àtàwọn olórí ẹbí àti everybody talk to pé wọ́n pé ẹ fogún ọmọ ilé fún bàbá ẹ̀ lókè nìkan ọ̀nkú yàrá ìgbéra àwọn ọ̀dọ́ ìbẹ̀lẹ̀ ọmọ o kàn lọ bá wọn sọ̀rọ̀ wọ́n lè gbàgbé olùdó mo dúpẹ́ lọ́wọ́ ẹ ó ṣe gan ni god bless you in fact mi mú kọ́tí màá fi dúpẹ́ lọ́wọ́ ẹ tán. ọlọ́run ọba yìí nìkan ni ká fi ọpẹ́ fún tó gbogbo ọpẹ́ láyé àti láyé tán sí. ó tọ́ ni ọlọ́run ló ní gbogbo ọpẹ́ àti ìyìn àti ògo ṣùgbọ́n ọlọ́run wà sáyé wá ṣe ó ń èèyàn kan ó lú èèyàn kan ni tí ò bá ṣèwọ́n tó bá ń bá wọn sọ̀rọ̀ ni ọmọ ilé ẹran mi á kàn máa jẹun ọmọ aláṣubú wa ń wá kìsà mo mọ nǹkan tí bàbá mi wọ mo mọ ogún ìgbé tí wọ́n fi sílẹ̀ fún mi ibi tí mo ń gbé hmm. wọ́n ayé tí mo ń lè mi máa ń brook tí ò kí n sówó kan mi hmm. mo dẹ̀ mọ̀ pé mo ní ogún ìbí kan síbi kan téèyàn kan jókòó lé but you are truly a true friend. Hmm, ọlọ́run kan fi èmi ṣe sábà bí mi. ó tọ́ ni. Ah, ká pé ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sábà bèrè sínú ayé mi hmm? láti ọmọ kí ni nǹkan náà tó wú ẹ gan-an tó fẹ́ ní ayé tó ti pé o ti ń o ti ń wo mo fẹ́ kan tiẹ̀ sọ ọ́ tí màá ṣe fún ẹ. fake sankan tó ń mi lọ́kàn báyìí báyìí tell me tell me sọ fún mi. mo ṣe máa ṣe àṣeyọrí pẹ̀lú ogún tó gbélé ẹ lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run wàá dẹ̀ ṣe àṣeyọrí. àmín ah, èmi náà fi ń dá lójú mo fi ń dá lójú pé lágbára lọ́wọ́ náà ṣe ju bó ṣe lọ I make you proud. I trust. gbogbo àwọn tó ń dúpọ̀ bóyá mi ò lè manage estate popsi mi eh, mi ò lè manage properties tó fi lẹ̀ máa jọ wọn lójú ọlọ́run mi lọ́wọ́ láti surprise everybody. àmín. but still need to tell me something. nǹkan tó wẹ̀ gangan tó fẹ́ kí n rà mí just tell me just let me tell. mo ti sọ nǹkan tí mo fẹ́ fún ẹ hmm? àṣeyọrí ẹ ló jẹ mí lógún. thank you. congratulations. thank you darling. You know, so. this is beautiful. Yeah. mi know, fún pé náà properties pop properties popsy. like it because um, environment is gone cool you know bí tẹ̀sí rẹ pé ó dà pé bíbá ẹni máa put up sí. well it's a very serene environment. Yeah, yeah. this place is nice. Hello, wọn mọ́tò pọ̀ sí nígbà yẹn o. <laughs> bí. báwo báwo ló lẹ. It's beautiful. <laughs> Actually, um, twin building, wọ́n fẹ́ kọ́ sọ́dọ̀. Ó connect ara wọn. A lè bàbá yẹn wọlé, wọ́n fẹ́ wá bí wọlé. Ah, ah, come here. lọ èyí tó ṣe náà ti tó. Ah, ah. ok mo ti wá ọ̀ká tó lọ oníkọ̀kọ̀ tí mo fẹ́ báyìí sọ. ṣé o mọ̀ pé láti ọdún ìtẹ́mi àti ẹ̀tì mara ọ̀bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ò tí ì rí ọ̀rẹ́ tó understand mi àbíyàn tó mọ̀ wá mi tó ẹ̀ ìwọ ló máa ń sọ the right time fún mi láti ṣe nǹkan wí ó ti tó bóyá jáṣe lè bí akíní kankan mo dẹ̀ ń bá ẹ sọ láti jọ rẹ̀ mi ò fẹ́ ká jẹ́ ọ̀rẹ́ lásán jẹ́ ká mú ọ̀rẹ́ wa lọ sí ìpele mi probably káfẹ́ kan fẹ́ra wa. dọ́tún mo ti sọ fún ẹ pé kó mẹ́nu kúrò lórí nǹkan tó ń sọ yìí kò sọ́nà ń bẹ̀ rárá tó ti rí ọ̀rẹ́ ta jẹ́ yẹn ó dáa ká máa ṣọ̀rẹ́ wa lọ tá bá ká mú kúrò níbi ọlọ́rẹ̀ẹ́ dé hmm, ó lè má níwájú o kò jẹ́ ká kàn ká gbìyànjú ẹ̀ wò sí èmi àti ẹ̀ mọ̀ra wa. nǹkan ẹ̀kọ́ tá a kọ̀ nílò náà ni pé ká sọ̀rọ̀ wa di ìfẹ́ ara wa ṣùgbọ́n ara wa má dùn mí mi kó lọ fẹ́ ọkùnrin mi. ọtún mẹ́ni kúrò we are best of friends but I want us to be lovers. bí wàá ti ẹ́ pé nǹkan tó fẹ́ dúró sí bíbá kì tójó. I'll make it rain on you like Sena Ojo. My African Barbie, my Emina Sun City, my beautiful Soweto. It's me she's looking for, one I adore. She's enough for me, I don't want any more. In the dark, she give me life. kí ló dé tí dùnmọ̀lá fẹ́ ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ kí ló dé tí dùnmọ̀lá mọ̀ pé òun ò kí ló gbé àgbè lọ sódò fún un. kí ló wá dé tí ọ̀rẹ́ tèmi ò fẹ́ gbàfẹ́ mi kí ló dé tí ọ̀rẹ́ mi ò fẹ́ ká sọ ọ̀rẹ́ wa dèrò ìfẹ́. èmi náà nífẹ̀ẹ́ Dọ̀tun ó sún sí mi lẹ́nu ó mà búyọ sí kí ni kí n ṣe. Jọmọlá, I love you. I love you mo nífẹ̀ẹ́ i love you Dúpọ́lá i love you i love you i love you i love you i love you. wá wá wá ìlú mi síwájú. for the things we want. Oh, ò ní show wà pa. pàdé inú ẹ ṣe mo rí ẹ mo lè fẹ́ máa bá ẹ sọ aláìlójútì àgbàyà olè ọ̀lẹ aláìmọ̀kànlákọ̀ aláìmọ̀gbẹ̀tẹ̀yàn kì í kọjú kínní sí àtìlẹ́ mo ti mọ̀ ẹ́ pé o ò lójú tì yes mo gbọ́njú mọ̀ ẹ́ pé o ò lójú tì ni to because o ò mọ̀ pé ilé ọmọdé ni ilé ìkíní kan o wá bàdé pé o ò tó àwọn mọ̀lẹ́bí mọ́ o ò mọ̀ ìyàwó ẹ̀gbọ́n o ò mọ̀ ìyàwó àbúrò mọ́. mo wé kí ló ṣẹlẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sórí ẹ̀ pé ṣá. kí àtìmọ̀ kí àtìmọ̀ ló ṣẹlẹ̀ èmi wọ̀ wọ́n sí i kò bá ẹ sọ̀rọ̀ pé torí ẹ̀gbọ́n mi ò bá pé o tẹ́gbọ́n mi ò bá yín làákàyè o tẹ́gbọ́n mi ò bá mọ nǹkan tó yẹ kó ṣàlè right time o. wàá rán ọmọ tó ń làákàyè sí i kó lè sọ̀rọ̀ fún ẹ kó yé e máa rí pé kó bá mọ nǹkan tó yẹ kó ṣe òmú ọmọ yẹn òmú yẹn lẹ̀lẹ̀. àbí as usual. ṣé dúnà torí ọ̀rọ̀ obìnrin ló ṣe ń sọ̀rọ̀ sí mi anyhow ọ̀dọ̀tún ló ń sọ̀rọ̀ tèmi àbúrò bàbá ẹ̀. ẹ̀ ta ni ẹ. mo fẹ́ bí ẹ̀ ń béèrè kan ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣó jẹ́ bí sójọmọdé ọmọ yìí kó tó di pé mo bá ṣe nǹkan kan mo béèrè pé kí ló wà láàrin wa tiẹ̀ oníkòsí àníwọ́ gángan mo wá bá ẹ pé kí ló wà láàrin wa tọmọdé oní òsì mo wá farabalẹ̀ mo mú ọmọ ẹ̀ múrí gbà fún gbàdàgbàdà gbà fún múrí tán ó bẹ̀rẹ̀ sí pariwo. múrí hmm. gbà fún gbàdàgbàdà mo tún yẹ kó fọwọ́ bójú ẹ̀ kó ní pé kí ló ṣe ẹ́ kó ní pé òun mọ tó ní pé o ṣe nǹkan táyé ò ṣe rí o o wà ìwà ìtìjú ló hù wà á tún sọ̀rọ̀ máa ń lẹ́sẹ̀ ilé ètò ṣe ló máa jẹ́ àṣẹ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ tó o bá rìn tó bá rí egun tó yí lé èmi ni mm. tó o bá sùn tí nǹkan bá lẹ lójú oorun èmi ni tí nǹkan bá ta èmi ni tọ́kẹsẹ̀ kọ́ èmi ni a jẹ́ kó mọ̀ pé ilé ètò ṣe yìí kì í ṣe kò mí àgbàyà olè ọ̀lẹ́ aláìlójútì. nítorí ẹlẹ́kú arírun rògbò dọ̀run ẹgbẹ̀rún ẹ̀lẹ́ akọjá níbi tó bá kú sí má ṣe ẹ̀yà alákọ̀ọ́rẹ́ ayé mu. get out yányányányá torí obìnrin tí ẹ kó jẹ ayé ẹ kó advance ní ẹ̀rù bá dá. wáì tó pa lọ́ọ̀ fóònù ẹ̀. mi ò password fóònù mi. ò password fóònù ẹ̀. mi ò password ẹ̀ ṣífọ̀nẹ́ ṣífọ̀nẹ́ ṣífọ̀nẹ́. kò sí password ń bẹ. ṣífọ̀ ọ̀nà fọ̀nẹ́ sẹ́. kò sí password ń bẹ. na ọlọ́kẹ́ olo fingerprint àbí ah. olo fingerprint àbí ẹ o ti rìn o ti rìn òsì olo fingerprint no no olo fingerprint. kí ni mi password fóònù mi password. fingerprint ló lò. Ah, fingerprint lórí fóònù ẹ kí ló fi ṣe. ẹ ah. ẹ ẹ kì í ṣòwò mọ́ ọ bẹ́ẹ̀ bá ti ń rìn òsì ẹ máa pa block fún àbí ẹ máa pa sọ́ọ̀dẹ̀ ẹ máa lọ fingerprint. àti mo ru yín àti mo ru yín oníyàn òṣèré ìrìkù nìyẹn àtẹ́pọ̀ bàbá wọn o ti ní god láti lọ ṣe òṣì pẹ̀lú pẹ̀lú ọkùnrin mi. kí ni mo ru yín onílànà ìrìkù yẹn <laughs> ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀ ìlú ẹ̀kọ́ àṣàwọ̀ nǹkan mi ò nílò ẹ níbi tó máa fi rí máàkì lára ẹ máa ń nù ẹ sára wò ó dẹ wò ó dẹ mi nínú ẹ lójú màá nù ẹ lẹ́yìn màá nù ẹ lápá màá nù ẹ wájú màá nù ẹ lọ́rùn. onírọ́ àwọn tó bá rí báyìí fún wa ní à obìnrin tán wà dáńtà àṣẹwò. The price that we pay for the things we want. that you marriage ó ti tán sí wedding band mo kàn ń wọ torí àwọn ayé ni do you understand kò sí marriage láàrin èmi àti ẹ mọ́ ọjọ́ wedding wa yẹn kankan ló ti end mi ò lè dí pẹ̀lú èèyàn tí ò lóòótọ́ mi ò lè dí pẹ̀lú èèyàn tó ń ṣe lóbi aṣẹ́wó ọ̀dọ́kọ onírìnkùnrin lálẹ́sẹ̀ tó bá fi pé o ti sọ ẹ pé o ò lè stand ẹ mọ́ pack your things and leave lẹ́rọ̀ wẹ̀lẹ́. promise you mi ò ní sọ fún anybody pé ìwà báyìí ló wà lọ́wọ́ ẹ̀ do you understand. ọjà ọjà ọjà ọjà wẹrẹ ni sọ sọ ọjà ọjà wẹrẹ ni ṣe mo mo mo mo rábẹ́ mo fẹsẹ̀ rẹ ni àbúrò ilé ni ọjà ọjà ọjà wẹrẹ ni ilé ayé ẹ bá tún kò mí tó pè dání. àwọn tó ní àpótí sọkún ẹ̀dọ̀ ṣẹ́wọ̀ ìdọ́kọ̀ rẹ̀ dáṣọ rí ẹ̀ price that we pay for the things we want for the things we want price. that you pay for the ones you love. You love. Idiele, lo eto fenito The price that we pay for the things we want won't price that you pay for the ones you love. For the ones you love. ló ètò máa san Never gonna leave to regret every step in the right direction. I do not even care if I'm appreciated for what I do. For what I do. All I want to know is that I. Adédùmọ̀lá kí ló fẹ́ para ẹ̀ fún kó ṣáà kí n ṣe pé torí kí gbilé lè fẹ́ mi sílẹ̀ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe fún un tí mi ò bá sọ bí ìrìn àjò èmi pẹ̀lú ọ̀nkọ ẹ̀ ṣe lọ fún un kó tó di pé wọ́n gbé ogun bàbá ẹ̀ lé lọ́wọ́ eré ọkùnrin jẹ́ kí n sinmi. kò sí bí èmi lè kéré tó létí àwo oúnjẹ tí a bá mú ojú kúrò ń bẹ ọkàn ò lè kúrò ń bẹ má jẹ́ kí gbélé pa ẹ́ kó tó mọ̀ pé mi gbélé ò kó. The price that we pay for the things we want. Sabu. This is a good thing to cuss me. Eh? Oh my God. Kí ló yìí? Ọmọ àwọn I'm tired. tired. Àtò ń po ogbó ẹ̀ pọ̀ mo sọ fún Mo máa ti ń I really enjoyed myself. Èmi ẹ̀jẹ̀ ara ẹ̀ ti mú ọdún fún kàkà fún ọdún mú ọgbọ̀n fún ọdún mú mo mọ̀. ti gbàgbé fóònù sí mi. ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn. ọ̀ṣẹ̀dẹ̀. jọ mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni bá mi wọ kíchìn yẹn lọ bá mi sí oúnjẹ tó láta do you understand àtà ló lè ṣe o. wá kí ló sọ. dáná nǹkan tá a máa jẹ. it's already six now time ti lọ. So? àbúrò ẹ̀rín ni. ọ̀gá ìfìyẹn sílẹ̀ àwọn bá ń ṣeré ni àwọn bá ń ṣeré tẹ́ ẹ. ẹ̀lú ẹ̀lú ẹ̀lú àwọn mosquito ló kó wá yìí Mr Fleet ló dúró yìí gbogbo wọn yìí wọn ò tó mi jẹ kó tún lọ ṣí àwọn tó ju eléyìí ṣí wọn wọlé gbogbo wọn máa Fleet wọn dànù Ọlọ́run. àṣẹ wà nílẹ̀. kí lè dúró fún. wáyé wáyé wáyé máa bọ̀ máa bọ̀ ẹ̀ ẹ̀. láyé mi o irú àwọn ọmọbìnrin wo tiẹ̀ ló wà ń tàn sẹ́nà kí wele which is sometime ó dàbí pé ọ̀lẹ làwọn ọmọbìnrin tó wà ń tàn sẹ́n irọ́ gbogbo wọn kọ́ àwọn kan sì wà nù wọn tí wọ́n wà á dọ̀kẹ́ ọ̀lẹ lọ́pọ̀lọpọ̀ wọn àwọn èèyàn bíi eléyìí. Hey! kí ló ṣe. kí ló ṣe. kí ló ṣe. ike àtìmọ́ ni. kí ló tó ń disturb orin. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ sà. not to take much of your time. à ń wà mo gbọ́ pé Dọ̀tun ti lé ẹ kúrò nílé kí ló ṣẹlẹ̀. rárá o Dọ̀tun kọ́ ló lé mi kúrò nílé èmi ni mo fúnra mi kúrò nílé ńgbà tí ilé ò fara rọ. ṣé ó le tó bẹ̀rẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ tó bá fi irú ẹ̀ lọ yẹn sẹ́yìn náà lè gbà. ok kí ló ṣẹlẹ̀ gan. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin èmi àti yín náà ló fa gbómi sí omi ọ̀tọ̀ ṣé o sọ fún ni. báwo ni mi ò ṣe ní sọ fún èmi sọ fún kẹ́rì ọkàn mi lè dá mi láre ni alẹ́ ọjọ́ ìgbéyàwó wa náà ni mo ṣàlàyé fún àtìgbà yẹn ló dẹ̀ ti dá gbogbo ẹ̀rù. ẹ tù gé fọ nìyẹn kò sí wàhálà. so nǹkan kò da èyí méjèèjì pọ̀ kò fọwọ́ kàn ẹ́ rárá. rárá o. kò le má wọrí ẹni tó bá ń wówó lọ tó pàdé yìí lọ́nà kí ló máa ṣe kó padà ní tù ti gé fọ nìyẹn. ṣé o gbọ́ pé ìyàwó tèmi ti kọ̀ mí lórí bá a ṣe ń jẹ́ kí gbòòrò dùn iná ní o tóbìnrin pọ̀jọ́ ọkùnrin lọ́ka dẹ̀ máa balance up ló ń kọ́ mi lẹ̀ sí tiẹ̀ ti lọ nìyẹn nígbà tó ti kọ̀ mí ewu ò ṣe fẹ́ mi ìgbà tó yẹ pé mi ni mo gbà àbálẹ̀ ẹ̀ kó dẹ̀ fẹ́ mi ká máa bára òun move on wa ìyàwó mi move on àwa dẹ̀ move on you know ló uncle ṣé ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu mi sí mi nìyẹn. Hmm. lẹ́bù ìlòṣì tún wà like I said before think about. 율법 음. 아닙니다. wà níwájú ilé ẹ̀ sìn mọ́ wọ́n ti lọ́ọ̀ gẹ̀ẹ́tì. rárá rárá mi ì gbé bẹ́ẹ̀ yẹn mọ́. ọ. Ah. ẹ ẹ mo fẹ́ rí ẹ fún kankan tó wà very very important níjọ please jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ jẹ́ ká ira jọ mo bẹ̀ ẹ́ ni please. ok ṣé kí n kí wọ́n á kí wọ́n á wọ̀ ẹ́ lọ fẹ́ sí gbà yẹn. ẹ ẹ mm, mm, mm, má wà o má wà mo fọlọ́wọ́n bá bẹ́ẹ̀. jọ jọ jọ jẹ very important. mi ò fẹ́ kó lóku èèyàn lọ́rùn èmi gan-an mi ò dẹ̀ fẹ́ dòkú jẹ́ ká wà bá ṣe wà jẹ́ ká jọ̀rọ̀ ọ̀rẹ́ yẹn dà ṣé o ní nǹkan míì tó fẹ́ bá mi sọ torí mò ń ṣiṣẹ́ lọ́wọ́. kò ń ṣe nǹkan tá a lè sọ lórí fóònù mo dey promise that mo my rí ẹ láìpẹ́ don't worry i'll just see you. Yeah! ẹni tó máa pàjá yé náà wá èmi ò dẹ̀ sì ṣetán tí mo fẹ́ kú. ẹ kò lẹ́tà bẹ́ẹ̀ dùn yín àbí. Ẹ ẹ mú vẹ̀. Ẹ mú vẹ̀. Ok. Débi yóò dùn mí. Díẹ̀ díẹ̀. Ok, bí nǹkan. Ẹ bá mi gbé ẹ̀ wò náà. Ẹ lọ kó ṣe yẹn. Ok. Dókítà ni a máa discharge yín ní ìrọ̀lẹ́ ọ̀la. Ṣé ti gbọ́? Ṣé ti jẹun ṣá? Mo wà ok. irọ́ ni o mo ti ń fẹsẹ̀ rìn. ọlọ́run ọba máa ṣeun hmm. ká dúpẹ́ lọ́wọ́ náà pé ẹni tó fẹsẹ̀ rìn tẹ́lẹ̀ kò dẹ́n tí ò lè fẹsẹ̀ rìn mọ́. irọ́ ni o. Ah, mi ò kàn fẹ́ fún ẹ lára látọ̀sán ni. kò dùn ẹ́. kò dùn mí. Ah, ọlọ́run máa ṣeun. olúwa ṣeun. mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo ìfẹ́ ìforítì. fún pé o ti ẹ̀rọ ìwà burúkú tí mo ti ń ṣe and mo fẹ́ sọ fún ẹ pé i'm sorry. ọlọ́run ló lọ pẹ́ lọ́dọ̀. má bínú. jọ excuse me mo fẹ́ sùn. Jọmọlá. ẹ eh, mo fẹ́ sùn mo bẹ̀ ẹ́ mo fẹ́ sùn I'm sorry. Um, show me what's sùn okay? òkè? you know, ṣe mọ̀ pé tí ò bá kí n ṣe wọ ni mo bá ti mo ní accident yẹn mi mọ bí ayé mi bá ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́kan sọ mo ṣe òfin pé ó yẹ ká parí ìjà tó wà nílẹ̀ ṣé mo bó tàbá gbàgbé ọ̀rọ̀ àná èèyàn ò ní rẹ́ nìkan bá ṣe rẹ̀ o mo fẹ́ ká gbà pé gbogbo ohun tó ṣẹlẹ̀ iṣẹ́ ìṣù jẹ́ ká pick ara uh, wa up padà jẹ́ ká continue pẹ̀lú relationship wa. dọ̀tán lákọ̀ọ́kọ́ náà mo ti ní kó má dúpẹ́ lọ́wọ́ mi nípa pẹ̀lú ṣe ọ̀rẹ́ lèmi àti tẹ́lẹ̀ kó tó di pé a fẹ́ra wa kò sí nǹkan tí má ṣe fún ẹ tó pọ̀ jù ó ní àwọn relationship kan tó yẹ pé ọlọ́run ti ká dàrá ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ló yẹ kó jẹ́ tó bá ti wá kọjá pé ká fi sí ká fi kójú tọ̀rẹ́ lọ gbogbo ẹ̀ lè má lójútù tó ti rí lọ́rọ̀ títí wà nǹkan tèmi rò kádàrá èmi àti ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ni mo rò pé ó yẹ ká jẹ́ fífẹ́ ta wá fi sí ló jẹ́ kí gbogbo ẹ̀ lójú torí gbogbo ìgbà tèmi àtẹ́jọ́ rẹ̀ a fìgbà kankan ní gbólóhùn àsọ̀rí débi tó fẹ́ di pé ká máa yan ṣùgbọ́n pé old friends are sometimes better than new ọ̀rẹ́ téèyàn ti mọ̀ tipẹ́tipẹ́ sàn ju ọ̀rẹ́ àjòjì àbí ọ̀rẹ́ kan tó dé lójijì téèyàn kan pípẹ́ áńgẹ́lì mi lọ. orí yẹn náà sọ àmọ́ èmi ò fìgbà kankan sọ pé àṣọ rẹ mọ́ ọkọ àtìyàwó ni mo ní ká má ṣe kò ṣe torí ìdí kankan gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ irú ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ mọ́ lóòótọ́ ta bá ní pé ká wò ó hmm, èmi náà kàn rọjò ni àmọ́ kọ́ làwa lè dájú tẹ̀ like diamond ó oh, ṣá prapra. Oh, ah. mo fọ́ fún ẹ̀gbọ́n ọmọ ẹ̀lẹ́ ó oh, tata. you were sexy and hot mo rú pátápátá. your juju strong kárakára. like Amala Begiri and do. Cocktail red wine dinner so enjoyable. Music and Indian movies, no be news. You and I, they compatible. Bang, bang, bang. go bang, bang, bang. Seto Yeah, I'll make it rain on you like Sena Ojo. My African Barbie, Miami in Ado. Sun City, my beautiful Soweto. It's me, she's looking for one I adore. She's not for me, I don't want anymore the dog, she give me light. I'm a day and I'm a night. I was dead and now I'm alive.